الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته وتابعين له بالإحسان إلى يوم الدين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحاباته وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدب فمولانا وبا الله ọba tí ó dá wa ọba tí à ń wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó máa bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn èèyàn tí wọ́n tẹ̀lé e dọjọ́ alikiyama ọ̀rọ̀ tó fi ń dájú nínú àwọn ọ̀rọ̀ òun náà ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú òun ìmọ̀nà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó burú jù láyé òun náà làdádálẹ̀ gbogbo àdáda lẹ́sìn ní anoni pé tí ọba ti lẹ́rìí nínú tírà ọlọ́run tí ó lẹ́rìí nínú súnà nábì tá a bá ń pè ń jọsìn òun ni wọ́n ń pè ní bídíà ni wọ́n ń pè ní àdáda lẹ̀ abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa kọ́lọ́n mọ́sá darí wa gba biire ọlọ́run kọ́ bá wa pa náà dẹ́bọ rẹ́ kọ́ bá wa pẹ́ bọ́ náà kọ́ bá rẹ Muhammad ga sallallahu alayhi wa èyí tí ó jẹ́ kókó ọ̀rọ̀ tí a bára sọ òun náà ni sulatul arham ìmá da okùn ẹbí pọ̀ ẹ̀yẹ orísun ọlọ́wọ́n bá sulatul rahmi hiya al-ihsanu ila dhawil arham níta ń pè ní ká máa da okùn ẹbí pọ̀ òun náà ni ká máa so okùn ẹbí pọ̀ ká máa ṣe dáadáa sẹ́bí ọlọ́wọ́n bá pàtàkì ẹbí. ọlọ́run ọba ó fi ìmọ̀ so ẹbí pọ̀ ó fi ṣe ọ̀kan nínú àwọn ìjọsìn tá a fi ń súnmọ́ ọlọ́run. faqad dalla alikitaabu wa sunnatu ala fadli sunnati rahim ọlọ́run ọba aláàsọ nínú alukur'an anabina júwe nínú sunna rẹ̀ pàtàkì okùn ẹbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀n sọ fún wa nínú alukur'an karim a'udhu billahi minash shaitanir rajim. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó ní ẹ bẹ̀rù ọlọ́run o èmi tó pé ẹ máa ń fi mí bẹ̀rẹ̀ yín ẹ sì bẹ̀rẹ̀ okùn ẹbí ẹ má jẹ́ okùn ẹbí ọjà òun ọlọ́run ọba ọba tí ń ṣọ́ yín ni ọmọ ẹni tí ń dẹbí ọlọ́run sì mẹni tí ń tún ẹbí ṣe ọlọ́run tó ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an karim ọlọ́wọ́n bá ní wà á dé dal kúrìbà haqqa ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹbí yín tí wọ́n súnmọ́ yín tí ẹ̀jẹ̀ dà yín pọ̀ ẹ máa fún wọn níwọ̀ wọn o òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún wa pé mankana yu'minu billahi wa mankana yu'minu billahi wal yawmil akhir faliyasuli rahma anabi lẹni tí ó bá nígbàgbọ́ nínú ọlọ́run tó sì gbà pé ọjọ́ kan bẹ́ẹ̀ tá a pè lọ́jọ́ kan yìí tọ́lọ́wọ́n gbé wa dìde tí wọ́n máa san wá lẹ́sàn-án iṣẹ́ tá a bá ṣe kọ́yà máa da ẹbí pọ̀ o kọ́ má jẹ́ okùn ẹbí ọjà látọwọ́ òun. ìyá wa Aisha radiyallahu ta'ala anha ọlọ́run kọ́ bá wa yọ́nú sí ìyá wọn ló di sálá Muhammad sallallahu alayhi wa sallam anabi ni arrahimu muta'alliqatun bil arsh okùn ẹbí fúnra rẹ̀ ó so máa lára sí ọlọ́run ọba ìyín wa ń bẹ lọ́hùn ìyín wa ń sọ fọlọ́run ọba ipe taqulu man wasalani wasalahu Allah ìwọ ọlọ́run ọba o gbogbo ẹni tí ọba dà mí pọ̀ ìwọ ọlọ́run o ṣe wọ́n ní ẹni ìsúnmọ́ ìwọ ọlọ́run wa man qata'ani qata'ahu Allah gbogbo ẹni tó bá já okùn ẹbí àbí tí okùn ẹbí bá tọwọ́ ẹ̀ já ìwọ ọba o jí wọ́n dẹni ìsúnmọ́ ìwọ ọlọ́run ọba o jí wọ́n dẹni tó jìnnà sí wọ ọlọ́run okùn ẹbí ṣépè lẹ́ni tí ń bá ń da okùn ẹbí rú àbí tí ń já okùn ẹbí àwọn wòlà wa ń pè ní ẹbí manihum dhawul arham àwọn wòlà ń ní ẹbí ó ká kọ́kọ́ mọ àwọn tí wọ́n ń jẹ́bí torí kìí ṣe gbogbo èèyàn lẹ́bí rẹ̀ alákọ̀ọ́kọ́ al ìyá rẹ̀ ilà kọ́kọ́ nínú ẹbí rẹ̀ thumma abu lẹ́yìn náà ni bàbá rẹ̀ thumma al lẹ́yìn náà làwọn ọmọ rẹ tó bí thumma al-ajdadu lẹ́yìn náà ni àwọn bàbá bàbá rẹ thumma al-jaddatu lẹ́yìn náà làwọn ìyá bàbá rẹ thumma al-ikhwa wal-akhwatu bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀gbọ́n rẹ àwọn àbúrò rẹ àtàwọn ọmọ wọn wọlé àmàmú wọlé àmàtù àwọn àbúrò bàbá rẹ ẹ̀gbọ́n bàbá rẹ àtàwọn ọmọ wọn wọlé àkọwálù wọlé kàlátù ẹ̀gbọ́n ìyá rẹ àti ẹ̀gbọ́n ìyá rẹ ẹ̀gbọ́n ìyá rẹ lọ́kùnrin wal akhwalu wal khalatu ẹ̀gbọ́n ìyá rẹ lọ́kùnrin àti ẹ̀gbọ́n ìyá rẹ lóbìnrin àtàwọn ọmọ wọn thumma al-musahara lẹ́yìn náà ó ní bàbá ìyàwó ẹ̀ àti ìyá ìyàwó ẹ̀ gbogbo àwọn tá a wí yìí àwọn tá a ń pè ní ẹbí rẹ̀ mani huwa al-wasil jama mùsùlùmí ta ni wọ́n ń so okùn ẹbí pọ̀ ẹni tí ń so okùn ẹbí pọ̀ ọlọ́run ọba júwe rẹ̀ anabi júwe rẹ̀ àwọn àlùfáà àwọn náà júwe rẹ̀ mọ̀nì huwali wáṣílù tani wá ń da okùn ẹbí pọ̀ aliwáṣílù huwa man sọla man wáṣọláhu wa man qata'ahu gbogbo ẹni tí ń bá ń da okùn ẹbí pọ̀ tó jẹ́ pé ẹni tí ń ṣe dáadáa sí nínú ẹbí yóò ṣe dáadáa sí ẹni tí ò ṣe dáadáa sí nínú ẹbí yóò ṣe dáadáa sí i. eléyìí ni ẹni tí ń da okùn ẹbí pọ̀ amọ̀lẹ́ mo káfí ẹ rí àwọn tó jẹ́ pé ẹni bá ṣe fún mi lèmi ó ṣe fún ẹni bá kí mi lèmi ó kì í nu ẹbí ẹni bá wá bí ìkómọ mi lèmi náà lọ tiẹ̀ ẹni bá ràn mí lọ́wọ́ lèmi náà ràn lọ́wọ́ ẹni bá mà mí lèmi ọ́ mà àwọn ni wọ́n ń pè ní alimokafe àwọn eléyìí tí wọ́n wà máa ń wá sọ́dá máa ń wá sọ́dá ó wọ̀nyá kọ́tà ó máa ń kọ́tà áhù ẹni yìí ẹni bá ṣe dáadáa sí nu ẹbí nìkan lòun náà máa ṣe dáadáa sí ẹni tí ó bá ti ṣe dáadáa sí inú ẹbí kò ní ṣe dáadáa sí eléyìí ò ṣe ẹni tí ń da ẹbí pọ̀ ojúsànlá muhammad sallallahu alayhi wa sallam anabi ni laysal wasil bil mukafi anabi ṣe rí gbogbo àwọn tó jẹ́ pé bó bá ṣe fún mi lèmi náà ó ṣe fún ọ bó bá ràn mí lọ́wọ́ èmi náà ràn ọ lọ́wọ́ ẹni bá rí mi inú ẹbí mo rí anabi lẹni tí ń jẹ́ mukafi ni walakin al wasila alladhi idha qut'ati rahimuhu wasalaha anabi lẹni táwí yìí kì ṣẹni tí ń dokun ẹbí pọ̀ lóòótọ́ yín ṣe dáadáa sáwọn ẹbí kan àmọ́ àwọn tí ń ṣe dáadáa sí lòun náà ń ṣe dáadáa sí ànábì ní òun èé ṣe ẹni tí ń dẹbi pọ̀ látara pé ó ya àwọn ẹbí kan sọ́tọ̀ látara pé òun èé ṣe dáadáa sí ẹ̀rẹ́ ẹni tó dáa ẹni tó jẹ́ ìṣokùn ẹbí pọ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ànábì òun náà lẹni tó jẹ́ pé yóò máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nínú ẹbí yóò tún máa ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí nínú ẹbí òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam jaa rajulun wa qala ya rasulallah arákùnrin kan wá bá nabi muhammad sallallahu alayhi wa sallam ó wá ń sọ fún anabi pé inna li qarabatan asiluhun wa yaqta'unani mo ní àwọn ẹbí kan àwọn ẹbí tá a wí èmi a máa wá wọn èmi a máa dokùn ẹbí pọ̀ àwọn a sì máa jókun ẹbí wa uhsinu ilayhim wa yusi'una ilay èmi a máa ṣe dáadáa sí wọn pẹ̀lú gbogbo owó tí mo ní àti gbogbo ntọ́lọ́ fún mi àmọ́ aburú làwọn máa fi ń rọ́pò èébú èpè ẹ̀gàn àwọn èsì dáadáa sí mi aburú làwọn máa ń ṣe sí mi wà á halùmọ̀ àlẹ́yìn èmi á máa ṣe sùúrù tí n bá rí tẹ́mi mi kọ̀ lára wọn wọ́yẹ́ jí halùmọ̀ àlẹ́yìn àmọ́ wọn wọn máa wo òmùgọ̀ sí mi ní gbogbo ìgbà gbogbo dáadáa tí n bá ṣe fún wọn aburú ni wọ́n máa fi rọ́pò rẹ̀ fakọ́l ojúsánlá muhammad sallallahu alayhi wa sallam anabi wa ń sọ fún arákùnrin yìí pé in kunta kama kulti tó pé bó o ṣe ń ṣe náà lọ́sọ̀ yìí o tó máa ń ṣe dáadáa sí wọn tòun bá wọn ṣe ń ṣàbúrú sí ọ wala yazalu ma'aka minallahi dhahirun alayhim ma dumta ala dhalik ojúsánlá muhammad sallallahu alayhi wa sallam anabi ní ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ìkúnlápá látọ̀dọ̀ ọlọ́run agbára látọ̀dọ̀ ọlọ́run àánú látọ̀dọ̀ ọlọ́run yóò máa bẹ lérí rẹ gbogbo aburú wọn èyí tí ń bẹnú ẹ̀mí wọn èyí tí wọ́n sọ síta èyí tí wọ́n sọ síta èyí tí wọ́n lọ lè ṣe àti tí wọ́n sọ gbogbo ẹ̀ pátápátá kò séyìí tí ó lapa lára rẹ̀ nǹkan kan ò ní sí ọ ìwọ sá máa ṣe tì ọ lọ lópin ìgbà tó bá wà lérí ìwà tó ń wù yìí bẹ́ẹ̀ bí bá wọ máa wà bẹ́ẹ̀ bí ò bá wọ ìwọ náà máa wá ẹbí. eléyìí ló jẹ́ àmọ̀ pé àṣé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń sokùn ẹbí pọ̀ àbáwọn tí wọ́n ń ja ìran mẹ́ta làwọn èèyàn pín sí àlèwáṣìlò ẹni tó jẹ́ pé ń sokùn ẹbí pọ̀ yóò ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí yóò tún ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí nínú ẹbí eléyìí ni nọ́mbà wán òun ni ọlọ́run ọba yọ́nú sí tá ànábì sì fẹ́ràn jùlọ òun ni ọlọ́run ọba yọ́nú sí tá ànábì sì pè ní ẹni tí ń ṣe dáadáa ẹni tí ń sokùn ẹbí pọ̀ ẹlẹ́ẹ̀kejì ní alimukáfì òun tiẹ̀ ṣe fún mi ṣe fún ọ ni ẹni bá rí mi mo rí ẹni bá ràn mí lọ́wọ́ lèmi náà ràn lọ́wọ́ eléyìí náà ipò kejì lọ́wà òun náà lọ́dọ̀ ànábì kì í ṣẹni tí ń dẹbí pọ̀ ẹlẹ́ẹ̀kẹta alukọ́tà òun lẹni tó pé òun ò ṣe ẹ̀ ní wẹ́bí kí gbogbo ẹbí ọlọ́lé ẹ̀ kò ní wá wọn kí gbogbo ẹbí kan ràn lọ́wọ́ kò ní sọ́n tọ́da aburú ni ọmọ sọ jáde lẹ́nu alóhùn ọ̀fẹ́ rẹ bí òun wẹ́bí nítòun ẹlẹ́ẹ̀kẹta nu ọlọ́mọṣà sọ wa níbi méjèèjì ti gbẹ̀yìn yẹn alákọ̀ọ́kọ́ òun náà ní ká jẹ́ ká ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí wa nínú ẹbí ká sì ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí wa nínú ẹbí nítorí pé ìmọ̀ ṣe dáadáa sẹ́bí yìí ó wà nínú àwọn ìjọsìn tá a fi ń súnmọ́ Ọlọ́hun nítorí tọ́lọ̀ bá ti pa wá láṣẹ bí ká ṣe ó ti di ìjọsìn nínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ yẹn bá ń dẹbí pọ̀ ìgbà tí ń kírun ti ń gbàwẹ̀ ni bí máa national rahim tábà wá fẹ́ dẹbí pọ̀ àwọn nǹkan wo la máa fi ń dẹbí pọ̀ àwọn nǹkan wo la máa ń ṣe tí wọ́n máa nítumọ̀ pé à ń dẹbí pọ̀ tá a sì máa ń gba aládá lọ́dọ̀ Ọlọ́run tá a sì dẹni ire tá a di wàlíyà Ọlọ́run látara pé à ń dẹbí pọ̀ alákọ̀ọ́kọ́ òun ni pé nasihatuhum bitawhidi wal ibada a gbọ́dọ̀ fẹ́ bí wálẹ̀ kọ́mọ̀ mọ́ ọlọ́wọ́n bá Allah ká máa sọ fáwọn ẹbí pé ǹjẹ́ ọlọ́wọ́n bá ọ̀dàrú mọ́ yín lọ́wọ́ ṣé mẹ́ta lọ́kan náà lẹ́sìn tó wà ńbẹ̀ àbí igi tí ò lè sọ̀rọ̀ àbí irin tí ò lè sọ̀rọ̀ àbí omi tí ò lè sọ̀rọ̀ àbí gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń sìn lẹ́sìn tó ń sìn kásà kó lè kàn lérí ẹbí bí wọ́n ṣe ní tawhid bí wọ́n ṣe ní àkídà bí wọ́n ṣe máa wá sin ọlọ́wọ́n bá Allah ní gbogbo ọgbà kásàkólé kan wọn nítorí pé bí wọ́n bá fẹ́ já sínú iná iná tayé a máa ṣàkólé kan lérí wọn bí iná bá fẹ́ jó aṣọ wọn a mọ̀ pé àǹtí mi bùrọ̀dá mi ẹ súnmọ́ òun iná ó jó yín o nígbà tá a ti ń sàkólé kan lérí iná ayé ó yẹ ká sàkólé kan lérí iná ọ̀run ẹni tí ó bá níta òyìdì tí ó mọ ọlọ́run lọ́kàn tí ó sì kírun tí ó gba àwẹ̀ tí ó lọ hajj tí ó yọ sàká tí ó ṣẹ̀sìn Islam ọlọ́run bá ó jó ní nájọ́ àlìkìyàmà lọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ló fi sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní rẹ Muhammad wa anzir ashirataka al-aqrabin àwọn ẹbí rẹ ni ọkọ lọ́lẹ̀ mójútó ná lọ́lẹ̀ sọ fáwọn ẹbí rẹ pé kò sí ẹni tí ń jọ́ lọ́wọ́n ọba tá a sì gbọ́dọ̀ máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí sísìn lẹ́yìn Allah subhanahu wa ta'ala a mójútó eléyìí lára ẹbí ìyá rẹ bàbá ẹ àbúrò bàbá ẹ ẹ̀gbọ́n bàbá ẹ ẹ̀gbọ́n ìyá àbúrò ìyá ẹ máa ṣàkólé kan lérí wọn èyí tẹ fi kọ́ yìí ọ̀dà èyí tẹ rìmọ́lẹ̀ yìí burú jáì èyí tẹ sọmọ́dì yìí bẹ́ẹ̀ kú lérí ẹ̀ wọ̀ náà o ẹ máa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn ẹ máa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn eléyìí àǹdẹ̀bí pọ̀ nítorí pé àfẹ́ kẹ́bí yìí kọ́ wọn náà jọ àlìkìyàmù ẹlẹ́ẹ̀kejì al-mu'awanatu bil mali wan nafs àwọn tá a bá pèlẹ́ bíi wa ká máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú owó má máa pèsè bí ìwọ nìkan iná lọ́dá sẹ́ẹ̀sì ìwọ nìkan lọ́ ń dá lọ bí iṣẹ́ ìwọ nìkan iná lọ́lọ́wọ́n bá kẹ́ ọlọ́wọ́n bá òpa owó ẹnìkan mọ́ tiẹ̀ má sọ bẹ́ẹ̀ má gbà pé nínú oore tó ṣe láyé òun náà ni pé kọ́ ọ máa fi owó rẹ kọ́ ọ máa fi mẹ́bí gbé àbúrò bàbá rẹ̀ ga àbúrò ìyá re ràn án lọ́wọ́ ọmọ bàbá ẹ ọmọ ọ̀nkù rẹ̀ ràn wọ́n lọ́wọ́ tó bá padà dọ̀la ọlọ́run lọ́mọ bíi ti e, eré ń bẹ́sẹ̀ lọ ó lè jẹ́ àwọn náà wọ́n padà wàá ràn wọ́n náà lọ́wọ́ nígbà tí ṣágbára mọ́ àbáwọn ni wọ́n padà wàá ràn àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ ká lọ́wọ́ pẹ̀lú owó wọ́n máa ń dáwọ́ nú ẹbí ká fún wọn ní afẹ́fẹ́ bàbá ṣe afẹ́fẹ́ yá ṣe ká dáwọ́ owó tá a mú nínú àwọn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tá a máa fi dẹbí pọ̀ ziyaratuhum a máa lọ lè bẹ̀ wọ́n wò kọ́dà bọ̀ bá ní kọ́bọ̀ lọ́wọ́ tó fẹ́ bí dìde a ní a ah, àbúrò dáàdi mi mo ní kí n wá kí yín ni ẹgbẹ́ mi mo ní kí n ni màmá mi ẹ̀yin àbúrò yá mi mo ní ni gbogbo ìgbà tó o bá lọ lè bẹ ẹbí wò tó ń lọ lè ṣe ziyara ẹbí tó ń lọ lè ọ ní ládàá ọlọ́run ọba ọ ní ọlọ́run ọba ó sì máa gbé ọ̀gá yóò sì máa wà nípò pọ̀ níjọ́sìn fọlọ́run ọba bẹ́yìn ọba wa lè ṣe ziyarọ̀ tọ́ láǹfààní láti lọ lè wò wọ́n ó kéré parí kọ́ ọmọ wa béèrè àlàáfíà wọn lọ́wọ́ àwọn èèyàn tó súnmọ́ wọn bẹ́ẹ̀ bá dábúlé ẹ̀ bá ń kàǹtì mi bẹ́ẹ̀ bá dábúlé ẹ̀ bá ń kíyà mi àbúrò bàbá mi ẹni mo ní nkí wọn o ní ìgbàgbé wọn o sálàáfíà ni wọ́n wà o eléyìí ìjọsìn ni. ó wá rọrùn rárá o ò rí èèyàn tó fẹ́ràn wàá gbé tẹlifóònù wàá gbé fóònù rẹ kọ́ wàá pè wọ́n salamu alaykum wa rahmatulahi wa barakatuh ọ̀nkù ah, mi mo ní kí n béèrè àlàáfíà yín náà ni ẹ kú ọjọ́ mẹ́ta o sórí owó tó fẹ́ra káàdì ni gbígbà tó fowó ṣe sàárà níwájú ọlọ́run bá ní ọba ń jọ àlìkìyàmà anábì wa ń sọ báyìí pé búlù ẹ máa dẹbi yín pọ̀ kọ́dà bẹ́ẹ̀ bá lágbára ju àlékún lọ àlékún tó fóònù lásán wọ́n ti kọ́ pé pọ̀ ó ti wà ọlọ́run ti gbé ọ̀gá látara pé ọkàn bùjẹ́ hello assalamu alaikum àǹtí mi ẹkùjọ́ mẹ́ta ọlọ́run ọba ó sì fún yẹn ní ládàbẹ̀ ẹ̀yẹ orísun ọlọ́run ọba ta ni hatuhum nínú àwọn tá a tún máa ṣe fún wọn ó ní pé tí orí bá bọ́ sí ọwọ́ ẹbí tẹ́bi bá ra mọ́tò ẹbí kọ́lé ọmọ ẹbí ó dé láta búrọ́dù ẹbí lọ́mọ́kà allahu akbar gbogbo oore tí bá ń ṣẹlẹ̀ ẹsẹ́ bí nínú àwọn ìwọ̀ ẹbí òun ni pé inú rẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ lérí oore tọba róore sọ pé masha allah tabarakallah ìwọ náà wá tọrọ ọrú ẹ̀ a máa lọ lè bá ẹbí tí nǹkan dùnú bá ń ṣẹlẹ̀ sí wọn wọ́n ń ṣèyàwó ni wọ́n ń kó mọ́ ni ọ gbọ́dọ̀ gbẹ́yìn bẹ́ẹ̀ ìmọ̀ ara mọ́ ìmọ̀ ara ìmọ̀ lọ síbi ìkómọ yẹn àbí ìmọ̀ lọ bí ìyàwó yẹn látara pé ọ̀fẹ́ kókún ẹbí ọjà bí ìgbà tó ń kẹrun tó ń gbà wẹ̀ ni ìbádàlà ẹ̀yàn rúṣin ọlọ́run ọba nínú àwọn nǹkan tí àwọn àlùfáà tí wọ́n tó sọ fún wa pé a lè máa fi dẹbí pọ̀ Ona náà ní ta'aziyatuhum inda al-musiba gbogbo ìgbà tádàwọ̀ bá bá ẹbí gbogbo ìgbà tọ́mọ ẹbí bá kú ìyá ẹbí ló kú àbúrò ẹbí ló kú ẹ àbí wàhálà kan ṣẹlẹ̀ ìwọ náà nípìn báwọn ṣe à nínú ìbànújẹ́ o lọ́ọ̀lẹ́ bá wọn lọ́ọ̀lẹ́ bá wọn kẹ́dùn lọ́ọ̀lẹ́ ṣe wáàsí fún wọn lọ́ọ̀lẹ́ sọ̀rọ̀ fún wọn ọ̀rọ̀ tútù wájú wọn mọ̀ pé inú tiwọn náà bàjẹ́ má ni tinú rẹ̀ máa ń dùn lásìkò tí aburú bá bẹ́ bí ẹni bá ń ṣe léyìí tí wọ́n bá ní wàlíì ọlọ́run ní kọ́yọ́ rẹ̀ kó mbẹ́ a ní a òun náà ti débẹ̀ a tí wọ́n ti bá wọn láàárọ̀ yìí ẹ̀yin náà ti lọ a wàhálà ti ṣẹlẹ̀ tó nìkan ni láti jọ yìí tó nìkan ni ẹni bá ń ṣe yìí ẹ̀ṣẹ̀ ni ẹni bá ń dunnú lérí aburú irú aburú wọn padà báwọn náà ìbádàlá àyẹ orísun ọlọ́run ìyá àdàtúhùn tọ́ba rẹ bí àmàlọ́lẹ̀ kí ẹ bí ọ̀rà ògùn lọ́fẹ́ bí ọ̀rà àgbo lọ́fẹ́ bí ó ra àwọn prophetic medicine ó ra lọ́fẹ́ bí ọjà ìwé àdégbò lọ́fẹ́ bí ó ra oògùn fún láti pharmacy kó fi tọ́jú ara rẹ̀ tó bá jẹ́ ká gbé lọ hospital ni ẹ má wo ẹbí yín o ẹ gbé lọ hospital tó bá jẹ́ ká gbé lọ dáhùn àfà kí wọ́n ṣerú kéyà fún ni bóyá àlìjàn lọ́ fọwọ́ bá ẹ gbé lọ dáhùn àfà súnà kí wọ́n yín ṣerú kéyà fún eléyìí tẹ́ ẹ bá ń ṣe gbígbà tẹ́ ń kírun tẹ́ ń gbáwẹ̀ ni asọ́bùrù àlà àdáhùn nínú àwọn nǹkan tí wọ́n ní ká tún mójútó òní ká ṣe sùúrù ká ṣe sùúrù lérí aburú tí máa ń jáde lọ́wọ́ ẹbí gbogbo ẹbí kódà gbogbo ẹbí kì máa ń ṣàfaradà tẹ́bí bá ń bu wa tí ń wa bí n bá ń pẹ́ gan ká má bínú ká má ṣàdúrà fún níkọ̀rọ̀ wípé àrùn tó bá nínú ẹ̀mí tí fi ń pẹ́ gan yìí kọ́lọ̀ ń bá yọ ọ́ kú ká wá máa pè é sákèésí ká má torí ẹ̀ jókun ẹbí ká máa bá wọn ṣe ìmọ̀ràn ìmọ̀ràn yìí ọ̀pọ̀ wà láàmú ní mítìnì ẹbí oní tìjọ sátọ̀dé àbí tìjọ sọ́ndé gbogbo bó ṣe lè kọ́ náà náà ó jìnà tó gbìyànjú kó kú ń lé kọ lọ mọ́jì wọn wọ́ ọtí nínú ẹbí torí gbogbo àtàyè bá ń ṣe mítìnì kẹ́bí ó lè máa lọ sókè kẹ́bí ó lè máa tò ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò máa gbé ọ̀gá ni yóò sì máa kọ́ sípò ìjọsìn fún ọ mọ́jì ẹni jọ́ máa da mítìnì ẹbí rú mọ̀jẹ̀ ọjọ́ pé ìwọ ni lọ́ọ́ máa gbogbo tí wọ́n bá sọ wọ́n lọ́ọ́ máa ba gbogbo ẹ̀ jẹ́ ìbádàlá ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba nínú tó tún kù táwọn àlùfáà wa tí wọ́n ṣàlàyé ó ní dáfọ̀ dọ́rari ànihùn dáfọ̀ dọ́rari ànihùn gbogbo tí ó bá nẹbi la gbogbo wàhálà tó bá ṣe tára òfin ní nẹbi gbogbo fìtínà tó bá ṣe gbogbo owó tó bá ná gbogbo owó tó bá ná tẹ́bí òsì ní kó sínú wàhálà àwọn àlùfáà ní wà nínú ìjọsìn tá a fi ń súnmọ́ lọ́wọ́ bá ẹbí wa ń bọ̀ lọ́ọ̀kan àbúrò bàbá ẹ̀ ni ẹ̀gbọ́n bàbá ẹ̀ ni ọmọ àbúrò bàbá ẹ̀ ni o wọ́n fẹ́ wá gbowó ẹ̀gzámù ni àbọ̀ wá gbowó ọjà àbọ̀ fẹ́ wá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ rẹ ma wajh máa tújú káfẹ́ bí kọ́dà bò ní tí wọ́n ma báwo làlàáfíà yín o ṣé mọ́tò ò dà o kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu ní tí wọ́n bá bọ̀ ò ní o àmọ́ pé òun ṣe tújú ká lásán bí ìgbà tó ń ṣe lọ́ni al-kalimatu tayyiba ká máa sọ̀rọ̀ dáadáa ṣẹ́bí bọ́ọ̀ bá ní tí wọ́n bá bọ̀ ní à ah, bẹ́ẹ̀ mi náà ṣe wáá wà yìí kò sì wáá sí nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ mi àmọ́ nígbà báyẹn padà wá àbí o lágbára kọ́ ọ sọ fún wọn pé mo fàdúrà ràn yín lọ́wọ́ tá pé mo bá ní ni à ah, ìbá sì ṣe fún yín má jẹ́ ẹni tí wọ́n máa tilẹ̀kùn tẹ́bí bá ń bọ̀ ẹlòmíì gan ìyá ẹ̀ tá a lóun lọ ga jù nínú ẹbí yìí yóò sì tilẹ̀kùn má ìyá ẹ̀ ẹlòmíì sọ fún bàbá rẹ̀ pé kọ́mọ wàá kí wọn gbogbo ẹni tí máa ń jákun ẹbí ń ṣẹlọ̀ ni o àwọn àlùfáà wọn ní èyí tó jẹ́ ìgbẹ̀yìn àdùá ọ̀làhùn ká máa ṣe àdúrà fẹ́ bí kọ́ máa ṣe àdúrà fẹ́ bí ṣàdúrà fẹ́ bí rẹ ti ń bẹ nínú ẹbọ kọ́lọ̀ mú kú ò ṣàdúrà fẹ́ bí rẹ ti ń bẹ nínú òṣì kọ́lọ̀ mú kú ò máa rántí ẹbí rẹ ti ń bẹ nínú àìmọ̀kan kọ́lọ̀ ń fọ̀nàmọ́ ẹni tọ́nà bá dí mánú ẹbí yẹn náà fìlà nítorí rẹ̀ ṣàdúrà nítorí ẹ̀ bá a kẹ́dùn eléyìí òun ni jẹ́ pé èèyàn ń da okùn ẹbí pọ̀ àwọn àlùfáà wọ́n ní gbogbo ìta kà látàárọ̀ ni bẹ́ẹ̀ ọba lè sì kàn bẹ́ẹ̀ tẹ́bí ní mọ́wádọ́ mi o mọ́jìnrí o ànípàdé o nínú àwọn nǹkan tó yẹ ká máa ṣe fún àwọn ẹbí wa òun náà ní àdúà awùláhùn ká máa ṣe àdúà fún wọn ká máa ṣàdúà fún wọn níkọ̀rọ̀ ká máa ṣàdúà fún wọn lójú wọn ká sì máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ àwọn tó bá wà nínú ẹbọ àbí wọ́n wà nínú ṣòro àbí wọ́n wà nínú wàhálà kan eléyìí náà ọ wà nínú tí yẹn fi ń da ẹbí pọ̀ kódà àwọn àlùfáà wọn ní wàyìn sádàl kọ̀ríbù kulla bab ẹni tá a pè ní ẹbí tó bá ti gbogbo lẹ̀kùn gbogbo lẹ̀kùn dáadáa tó ní ẹ má wàá bá mi ẹ má kì mi ẹ má bù mí lówó ìfẹ́ owó yín ìní ìdìrànlọ́wọ́ kankan lọ́wọ́ yín ìní ìdìrànlọ́wọ́ kankan lọ́wọ́ yín ìfẹ́ rẹ́ nìkankan kẹ́nìkankan ó sì má wé mi náà kálukú ọmọ bẹ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn àlùfáà ní tí gbogbo lẹ̀kùn bá tì falan yasudda baba du'a àwọn àlùfáà ní lẹ̀kùn àdúà kò lè rí tì ẹ máa ṣàdúà fún ẹ máa tọrọ fún lóru lọ́sàn-án kọ́lọ́wọ́n ọba kó ṣe ọ̀rọ̀ rẹ̀ rọrùn ẹ̀yin ọdún sìn ọlọ́wọ́n ọba bọ́bá wa jẹ́ pé ẹbí kẹfìrí hanran òní abẹni tí ìṣẹ̀lẹ̀ sìn wà àwọn àlùfáà wọ́n ní okùn ẹbí ń bò ti so yín papọ̀ ni ẹ̀yin méjèèjì okùn náà yóò so yín papọ̀ títí tẹ́nìkan fi jáde láyé náà ẹ̀yin méjèèjì ni ẹ máa ṣe dáadáa sí ẹ̀sìn tí ń sìn òun lẹ̀ ní bá a ṣe ìbáà jẹ́ kìrìsìtánì bá ni ìbáà jẹ́ olóòṣà ni ìbáà jẹ́ súfì ni ìbáà jẹ́ alùbídíà ni ìbáà jẹ́ ṣẹ́à ni ìbáà jẹ́ gbogbo ẹlòmíín náà tó pé wọn ò sí lójú ọ̀nà Islam àwọn àlùfáà wọn ní kẹdágun torí tọ́lọ́ ẹ máa ṣe dáadáa sí wọn wọn ní òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam anabi jókòó njọ́ kan ẹnìkan wá fún anabi ní aṣọ náà dáa pọ̀ umar wa sọ fún anabi sallallahu alayhi wa sallam sọ fún anabi pé eré anabi ó sì wọṣọ yìí jọ jimá aṣọ yìí dáa anabi ní sọ yìí bó ṣe dáa tó ẹ bẹ́sì mu àwọn tí ò ní wà àwọn tí wọn ò níbẹ̀rù Ọlọ́run wọ́n máa ń wọ̀ nígbà tó di kejì àbí ní òun umaru ní ní bóyá o lè tà á àbúrò náà lè bùnyàn wọn ni wọn mọ̀rọ̀ wa mú aṣọ yìí ọwọ́ ni kí wọ́n lè fún ọmọ ìyá àwọn kan tó wà ní maka tó jẹ́ gẹ̀fẹ̀rí ipe kí wọ́n bùn pé kí wọ́n fún láṣọ yìí ipe òun mọ̀rọ̀ lòun fẹ́ ránṣẹ́ sí jàmá mùsùlùmí ẹ̀sìn kò ní ká mọ̀ sí dáadáa sẹ́bí ẹ̀sìn lè yàtọ̀ ọ̀tọ̀ àmọ́ ẹ̀jẹ̀ kan náà ló dà papọ̀ a máa ṣe dáadáa sí ẹbí a sì máa ṣe dáadáa sí gbogbo àwọn tó jẹ́ tí ẹ̀jẹ̀ tọ́jọ́ dà wá pọ̀ a máa ṣe dáadáa sí ẹbí nítorí pé ìtọ́dà wa papọ̀ ẹ̀jẹ̀ ni ẹnu pé ẹ wá ṣe nǹkan báyìí tó bá ti yàtọ̀ sí ẹ̀sìn tí wọ́n ṣe ọ sọ fún wọn pé a ah, mo nífẹ̀ẹ́ bí pọ̀ àmọ́ mo nífẹ̀ẹ́ ọlọ́run ọba jẹ̀bi lọ níta ẹni mo wá ṣe yìí ọlọ́run ni mo ṣe o ọlọ́run ni mo ṣòkú o ọlọ́run ni mo ṣògùn o ẹ ọyá apẹran torí òòṣà kan tá a máa ń bọ nínú ìdílé wa ìwọ náà sì dáwó ọ wá sọ fún wọn pé a ah, èmi náà ń ṣàdúrà fẹ́ bí kẹ́bí ó tò kílù ọ́ dáa àmọ́ ìtẹ́ni ṣe yìí ọlọ́run ọba ṣe ilé wọ̀ tó ti di ọ̀rọ̀ àṣẹ lọ́hùn ò ní tẹ̀lẹ́ bí o àbí wọ́n ń ṣe nǹkan kan nínú ẹbí tọ́jẹ́ ní tí ọ̀dà bóyá wọ́n ń kó ma àbí wọ́n ń ṣèyàwó wọ́n á gbé gbogbo eléré sí i àbí wọ́n gbé àwọn fújì sí i àwọn obìnrin wa kún bẹ̀ ní hòhò ìwọ́tọ̀ jẹ́ ẹbí mùsùlùmí ó wá kú ń bẹ̀ fún wọn ó dágbére ó máa lọlé torí pé anabi ní la ta'ata li makhluqin fi ma'asiyatil khaliq a gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dá káwá fi ṣe ọba adẹ́dà nídìí bẹ́ẹ̀ òjísànlá muhammad sallallahu alayhi wa sallam ọkọ wa ní ẹ̀kọ́ tọ́pọ̀ ìpè a máa ṣe dáadáa sí ẹbí ìbáà ẹni tí ìṣẹ̀lẹ̀ sìn wa uqubatul qati' ẹni tí wọ́n máa ń jákun ẹbí tí máa ń dẹbi rú gbogbo wa náà láfẹ́ lè ní nínú ẹbí wa àwọn tí wọ́n bá ní kan dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ àwọn tí wọ́n ń dẹbi rú tí wọ́n ń já okùn ẹbí kí ni ìyà tí ń bẹ́ẹ̀lẹ̀ fún wọn àwọn àlùfáà wọn ní ìyà méjì ló fún ìyà ayé àti ìyà ọ̀run ẹ̀ẹ́rí ìyà atayé àti tọ̀run ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń sọ nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́n bá ní fahal asaytum in tawallaytum an tufsidu fil ard wa tuqatti'u arhamakum ulaika alladhina la'anahumullahu fa'asammahum wa a'ama absarahum ọlọ́wọ́n bá ní fahal asaytum in tawallaytum an tufsidu fil ard nígbà tẹ́ ti wá di ẹni tí ó kẹ́yìn sitọ́lọ́hún tẹ́lẹ̀ sitọ́lọ́hún ọba mọ́ an tufsidu fil ard tẹ́lẹ̀ máa ba eré ilẹ̀ jẹ́ ni wọ́n ti kọ́ tí wàá rẹ̀ há makùn ẹ̀ sì máa jákun ẹbí yín ẹ̀ máa ba gbogbo ẹbí jà ẹ̀ máa da ẹbí rú ọlọ́wọ́n bá ní ùlàíkà gbogbo àwọn èèyàn tí wọ́n ń dẹbí rú tí wọ́n ń balẹ̀ jẹ́ tí wọ́n ń bẹbí jẹ́ tí wọ́n jẹ́ igi wọ́rọ́kọ́ tí máa da mítìnì ẹbí rú ùlàíkà lẹ́dínà làánàhùnmùlọ́ ọlọ́wọ́n bá ní ìbínú òun ní jẹ́ ìbínú ọlọ́run ọlọ́run bínú sí gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe báyìí fa asammahum ọlọ́run bá ti di wọ́n létí la yasma'una al-khair wọn ò gbọ́n tọ́ da gbogbo tá à ń sọ yìí wọ́n mọ òpin kí láfa yìí ń sọ yìí ẹbí yìí làfa wa ṣe lọ́wọ́ pàtàkì tó bá wọn àwọn ẹbí tó jẹ́ pé wọn ò ṣe súnmọ́ ẹni tá à ń wí yìí etí ẹ ti di gbogbo àǹfààní ta lọ́wọ́ nínú oore tọ́wọ́ àbí kéèyàn máa sokùn ẹbí pọ̀ yìí kò ní í gbọ́ ọ àmọ́ àbísọ́ra hùn ọlọ́run bá sì fọ́ lójú ojú tinú kò ní rí oore tó wà níbi ìmàdẹ̀bí pọ̀ kò ní rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń bẹbí jẹ́ kò sì ní rí àwọn èèyàn tí wọ́n ń bẹbí jẹ́ tádánwò padà bá ẹni tá a wí yìí ọlọ́run bá ti di ẹ̀mí rẹ̀ ọlọ́run fi asúnà àwọn tọ́lọ́run ṣépele o àsọlọ́run ṣépele gbogbo ẹni tí máa ń dẹbí rú ọlọ́run fi asúnà àwọn tí wọ́n ń dẹbí rú o nínú àwọn aburú tí ó bẹni tí máa ń dẹbí rú tí ń bẹbí jẹ́ tí ń ba gbogbo nǹkan jẹ́ nú ẹbí tó jẹ́ pé tí wọ́n fẹ́ ti fi mítìnì ẹbí báyìí yóò máa wò wọ́n kọ́mọ́sí ń bẹ̀ nítorí yóò bàjẹ́ ni yóò dàrú ni àdìkàsára òun náà ni òfu ayé ọlọ́run sọ wá ń bẹ́ o ọlọ́run mọ́jọ́ fọ rẹ̀ mọ́jọ́ tó sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run bá ní wáyà kọ́tà òun náà máa amara Allahu bihi an yusan ọlọ́run bá ní àwọn ẹni ibú ní tí wọ́n máa ń ṣejù ni pé wọ́n máa ń jákun ẹbí wa yufsiduna fil ard wọ́n sì máa balẹ̀ jẹ́ ulaika humul khasirun ọlọ́run bá ní ẹni òfò ni wọ́n o òfò ayé àti òfò ọ̀run yóò débẹ̀ ni tí wọ́n máa ń jákun ẹbí kọ́lọ́ máa fẹ́ni kọ̀ọ̀kan wá sínú wọn. ẹlẹ́ẹ̀kẹta nínú aburú àti ìyà tọ́wọ́ àfẹni tí máa ń jákun ẹbí hermanu janna ọlọ́run sàlì janna léwọ̀ fún anabi sallallahu alayhi wa sallam anabi ni la yadkhulul tamud mudminul khamr anabi ni gbogbo ọ̀mùtí tí bá mutí àmupara àbáwọn tí wọ́n mú díẹ̀ díẹ̀ náà ni ọlọ́run ọba ní wọn ò ní wà lìjánà o wàlá musaddiqu bisih àti gbogbo àwọn ènìyàn tí wọ́n gba ògùn gbọ́ á àlógùn bẹ́ o ògùn bẹ́ o wọ́n ń gba oògùn gbọ́ wọ́n nígbàgbọ́ nú oògùn wọn nígbàgbọ́ nú ọlọ́run gbogbo ohun tí máa ń ṣe wọ́n oògùn wọn èèyàn jú ẹ̀ anabi ni wàlá qati'u rahimin àti gbogbo àwọn ènìyàn tí wọ́n máa ń jákun ẹbí anabi láwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn ò ní wà lìjánná àwọn àlùfáà wọ́n ní tí èyí bá ṣẹlẹ̀ bọ́ ń kọ́ àwọn àfa aládìsí ni wọ́n máa ń yanjú àdìsí báwọn wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni pé kò ní wà lìjánná táwọn yẹn bá ń wà lìjánná yọ́ọ́ kọ́kọ́ lọ lè jìyà ìdẹ́bírú yọ́ọ́ kọ́kọ́ lọ lè jìyà ìbẹ́bíjẹ́ nínú iná ọlọ́run tọ́ba wa lu àsìkò tọ́lọ́n fẹ́ láwọn ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún ọdún ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wàá musa àlìjánná abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọdé á lo èyí tó kéré jù ní àsìkò nínú náà ọlọ́run ọba ẹni tí bá ń dẹbi irú ẹ máa ṣe wáàsí fún pé ọmọ náà ni nítorí pé ọlọ́run ọba padà jù sínú nájọ́ àlìkìyàmà imaamu akhrajahu ibn hibban inú àwọn afa wa ló gba hadisi wa ibn hibban àwọn àlùfáà wọn ní nínú ìyà tí máa ń jẹni tí máa ń dẹbi irú láyé ń bí man la yan fa wùdáwìl harami la yan tafi bihim gbogbo èèyàn tí ó bá ṣàǹfààní fẹ́ bí níjọ́ òun náà bá fẹ́ jàǹfààní kò ní ráǹfààní ẹbí jẹ kẹ́ni tí ń dẹbi irú ọ̀sẹ̀ máa rántí pé tó bá padà yàwó lè rẹ̀wọ̀n tó bá rí ọ ó di problem fẹ́ bí ni gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ ò ní dọ́dọ̀ rẹ̀ mọ́ gbogbo àwọn ọmọlé àwọn ọmọọṣẹ́ rẹ̀ gbogbo àwọn ọ̀gá rẹ̀ gbogbo àwọn alábàágbé rẹ̀ gbogbo ọ̀nà wọn sá ẹni tí ó kù náà lẹ́bi torí wọ́n máa wá àwọn ẹbí ẹ̀ káàkiri pé ó ti rẹ̀ wọ́ wà nù yàrá o ó bá jẹ́ pé torí eléyìí náà lọ́ọ́ sì máa ṣe dáadáa sẹ́bí ó tó níjọ́ ìyá bá dé owó níbẹ̀ lọ́wọ́ rẹ lónìí ló ń ṣègbéraga sẹ́bí wọ́n bá padà wá di pé ò ní gbogbo èèyàn náà kẹ́yìn sí ọ ẹbí rẹ nìkan ní òní níbi tí wọ́n da ọ sí ẹbí rẹ nìkan ní ó kù fún ọ wọ́n bá dé pé torí eléyìí náà ọ da lónìí ní tí ó ká máa rántí pé tán e, ẹbí ní kù ní ọba máa ṣe dáadáa máa rántí pé bá sọnù tí gbogbo ayé bá káàkiri àwọn ẹbí rẹ̀ ni wọ́n máa wá ọ káàkiri kọ́lọ́ mọ́jà sọnù àwọn àlùfáà wọ́n ní tọ́ba ṣe wàá di kàráǹgídá téèyàn wá jáde láyé bọ́ọ̀ bá ti jáde láyé tí gbogbo yẹn bá sá fún ẹbí rẹ̀ ò ní sá fún ọ Allahu akbar ẹbí rẹ̀ ó wù ọ́ yọ fàṣọ sí ọlá ẹbí rẹ̀ ó wà lẹ̀ wọ́n ra lẹ̀ wọ́n gbé ọ lọ bí wọ́n bá gbé ọ lọ wọ́n lè kírun sí ọlá ẹbí rẹ̀ ó fi ọ sínú sàárè yóò gbó ọ láṣìírí wọ́n ní tọ́ba ṣe jẹ́ pé toró eléyìí ẹ̀yìn èyí tó wá jẹ́ lẹ́ẹ̀karùn-ún adamul istijaba ẹni bá ń bẹ bí jẹ́ ti ń dẹbi rú ayé ní ń dàrú nítorí bọ́ bá ti bẹ bí jẹ́ tẹ́lẹ̀ yìí bẹ bí ti bí jẹ́ títọ̀hún náà bẹ bí tọ̀hún náà jẹ́ ayé ti dàrú wọ́n ní adamul istijaba ẹni tí ń bẹ bí ó ṣàdúà ṣàdúà ṣàdúà ṣàdúà ṣàdúà àdúà ò gbà anabi ní inna abwaba sama àwọn lẹ́kùn sama mughlaqatun duna gbogbo ibi tá a dùn a máa ń gbà lókè sánmà ọlọ́run ti tilẹ̀kùn rẹ̀ fún gbogbo ẹni tí máa ń bẹbí jẹ ọlọ́run máa fi aṣọ náà wọn tán bẹbí jẹ o ọlá agbára ọlọ́run ọba ọlá àánú ọlọ́run ọba asibaabu qati'ati rahim àwọn okùnfà wo àwọn nǹkan wo ni máa ń fà á tẹ́bí fi máa ń bàjẹ́ ó yẹ ká máa kalẹ̀ bá a sọ́ra fún ẹni tí gbogbo wa náà bá a sì ń gbọ́ wá sí i yóò máa wà nínú ẹ̀mí wa pé ọlọ́run máa fi wá sínú àwọn tí wọ́n ń bẹ fún yìí kọ́lá àwọn nǹkan tí máa ń fà á alákọ̀ọ́kọ́ ní alikiburi ìgbéraga gbogbo ẹni máa ti ń sin ìgbéraga lérí ẹbí bóyá owó ní bẹ lọ́wọ́ ẹ̀ ni ọlá ní bẹ lọ́wọ́ ẹ̀ ni àwọn ọmọ rẹ̀ lọ́yàn ni owó lọ́lọ́run fún ni gbogbo nǹkan lọ́lọ́run ṣe fún ni tí wọ́n rò pé òun lọ́lá ju ẹlòmíì lọ́nu ẹbí tí wọ́n pè sí mítìn tó lóun ò lè sí mítìn nínú ilé àbẹ̀rẹ̀wọ̀ inú ilé náà ló gbé o ó lóun ò lè wá lùpọ̀ jìnnà ó lóun ò lè òun ò láǹfààní lati wa torí pé òun bísì yín wá ń sin ìgbéraga kò sì bísì o ìgbéraga náà ni òjò ọdọọdẹ bí ẹni bá ti ń sin ìgbéraga ń jakun ẹbí ni torí pé o ò lè gbé ìgbéraga rẹ dúró láàrin àwọn ọmọ èèyàn ọlọ́run kọ́ o wọn bá máa ṣe mítìnì ẹbí nínú ilé kókó ó gbé ọmọ rẹ àti jẹ́ẹ̀tì rẹ tó ń lò gbé kan wá tẹ́rí wọnú ilé ni lè ẹbí ìwọ tó bá ṣe bẹ́ẹ̀ ìwọ lẹni tí ń dẹbi pọ̀ ọlọ́run ó gbé ọ̀gá láyé àti lọ́run ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí máa ń bẹ bí jẹ́ tí máa ń jẹ́ sábàbí alhassad òun náà ni kéèyàn máa pẹ̀ gan kéèyàn máa pẹ̀ gan ẹni bá ti dá fún nínú ẹbí ẹni bá ti dá fún nínú ẹbí wàhálà ti dé bá bẹ́ẹ̀ bí bá ra mọ́tò yóò máa bínú bẹ́ẹ̀ bá kọ́lé yóò máa bínú bá bá fẹ́ ṣe mítìn tó wo mọ́tò àwọn àbúrò rẹ̀ àbáwọn mọ́tò ẹ̀gbọ́n rẹ̀ ńlẹ̀ bọ́ bá dénú mítìn báyìí kánra pé ọlọ́run ṣoore fáwọn ẹ̀gbọ́n àwọn jòun lọ àbábúrò òun àbí àbí àbí àbí àbí àkọ́bí àbí àkọ́bí àwọn yọmọ wa bínú ìbínú yẹn kò ní jẹ́ ó lè sọ ntọ́ da mítìn kò ní jẹ́ kó lè fẹ́ràn àwọn ẹbí látara pé kò sì mọ̀ pé ọlọ́run ọba tó ṣe tẹni tẹni ọlọ́run ọba tó ṣe tẹlẹ́yìn ó lè ṣe tiẹ̀ náà afa kan nínú àwọn afa gbà wàlẹ̀ àtàkùn hasidan ahadan ala ní amin ó pẹ̀gàn ẹnìkan láyè má ṣe lára oore o salili ilaha alladhi àtọ̀ àwòyún ti ka sálílì ilà àlẹ́bí àtọ̀ àwọn yóò ti kà ọba tó fún ọ̀kan náà àwọn ẹbí lórí ọba ni kíwọ náà ọbẹ̀ kọ́lọ́wọ́n ọba ó ṣe tiẹ̀ náà kọ́dà tiẹ̀ tó ń lè dáa ju tiẹ̀ lọ ọlọ́run tó ó lè jẹ́ pé àwọn oore kéékèèké lọ́lọ́run ṣe fún tó jẹ́ pé àwọn oore ńláńlá sì ń bọ̀ wá nígbà ọba ti wá bínú tó ti bẹbí jẹ́ ọlọ́run ọba wà níjó òun náà ni al-ananiya al-ananiya al-ananiya kó jẹ́ pé tara ẹni nìkan lèèyàn máa nu ẹbí ìwọ nìkan náà ló kọ́lé ìwọ nìkan náà ló ra mọ́tò ọwọ́ àtò mọ́tò sínú yáàdì rẹ mọ́tò wọn lọ bí mẹ́jọ mẹ́fà bàbá rẹ ń fẹsẹ̀ rìn ìyá rẹ ń fẹsẹ̀ rìn àbúrò rẹ ń gun ọ̀kadà la ilaha illallah gbogbo àwọn tí ọlọ́run kò tí ọ̀tọ́jà àwọn ẹbí rẹ bí ń pa wọ́n ọ̀nlọ́lé ìbò fẹ́ẹ̀ ọ̀nlọ́ òǹdé òun kówó sí pamọ́ ò fún wọn ọ̀sánú wọn ara rẹ̀ àtàwọn ọmọ tiẹ̀ káwọn ọmọ tiẹ̀ ọmọ ga gbogbo àwọn ọmọ ẹbí káwọn ọmọ lọlẹ̀ ẹni bá jẹ́ pé tara tiẹ̀ nìkan lọ́mọ àwọn àlùfáà ẹ̀sìn wọ́n ní yóò dẹ̀bi rú nítorí kò sẹ́nìkan tó lè dúró tẹni tí bá ń wúrú wa nì jẹ̀mọ́ mùsùlùmí ọ̀pọ̀ nínú àwọn èèyàn yóò máa ronú lérí àǹfààní títí ẹnìkan kò ní rẹbí lọ́wọ́ kò ní gbé ẹbí ga yóò máa wá sọ fún wọn pé ẹ má dàmí láàmú sẹ́mi nìkan ni ìwọ nìkan ni ọba Allah ló ṣe wọ́n níwọ̀n nìkan níbo tí wàá ṣe wọ́n níwọ̀n nìkan o ọ gbọ́dọ̀ wá dúpẹ́ fún Allah náà kọ́ ọ wá ṣe dáadáa sí gbogbo ẹbí pátápátá kó o ṣe dáadáa sí gbogbo ẹbí látara ipò Ọlọ́run bá gbé ìkẹ́ rẹ̀ ó gbé wá sọ́dọ̀ rẹ̀ àwọn náà nílà ká inú àwọn náà sì gbọ́n àwọn náà sì kàwé àwọn náà sì mọ nǹkan àmọ́ Ọlọ́run ọba òní tí wọ́n já sówó nídìí bẹ́ẹ̀ ẹ̀yin tọ́lọ́run bá gbé ọlá fún ẹ máa ṣàánú ọmọ yín ẹ máa ṣàánú ọmọ ẹbí tí wọ́n bá ní àwọn fẹ́ gbowó òwe àbí tí wọ́n bá wá dọ́dọ̀ yín tí wọ́n láwọn fẹ́ ṣe bísínẹ́sì ẹ ràn wọ́n lọ́wọ́ wọ́n láwọn àwọn fẹ́ ṣe wáyẹ́kì ẹgbówó jáde wọ́n fẹ́ ṣe nẹ́kò ẹgbówó jáde orí admission ẹ̀ràn lọ́wọ́ nítorí pé ó lè jẹ́ ọmọ yìí náà ni wọ́n padà wà ràn ọmọ tìyín náà lọ́wọ́ tó bá dọ̀la jàmá mùsùlùmí àwọn àlùfáà wọ́n ní wọ́n ní nínú àwọn sábàbí wọ́n ní nínú àwọn sábàbí tí màá bẹ̀bí jẹ́ so òzọ́ni ìbílẹ̀ àkọ́rẹ́ kéèyàn máa ro èrò burúkú sẹ́bí kọ́ máa rò pé àwọn ẹbí ní ń si ọ́ àwọn àlùfáà wọ́n ní nínú àwọn nǹkan tí máa ń jẹ́ sábàbí tí ẹbí fi máa ń túká lọ́wọ́ yẹn ó ní sún ọ̀dọ́ níbi àkọ́rì kéèyàn máa ronú aburú sáwọn ẹbí kọ́ ọmọ pé àwọn ẹbí ni òjò ọ̀gá àwọn ẹbí ní lo kádàrá rẹ kádàrá ta wíńbẹ lókè sánmọ̀ kejì lọ́dọ̀ ọlọ́run yóò ní bọ̀dá àwọn lọ́lọ́bẹ̀ ó lè ní bàbá àwọn lọ́lọ́bẹ̀ ó lè ní àbúrò àwọn òun lọ́lọ́ lè yí kádàrá àwọn padà yí gbogbo owó tó káwọn ní òun náà ní ẹ̀gbọ́n àwọn tí ń nù gbogbo ìmọ̀ èrò bú báyìí yìí máa ń fa àkókò ẹbí ọmọ ajá ẹnìkan kò ní kádàrá ọlọ́run lọ nìkan ló ní ẹni tó nílò kádàrá òun oye òun gan lè yí kádàrá tara ẹ padà dégbò tí ó yí tiẹ̀ padà nídìí bẹ́ẹ̀ káyé ronú burúkú ẹlòmíì á àti òun ṣe ń wo òun ìtọ́gbà lérò ni ẹ ọmọ tó ń bí òun inú rẹ̀ ọdún ṣeun ìyàwó táwọn ṣeun ṣe rọ́ǹkù pé ọ̀ǹkù o pé ọ̀ǹkù yìí pé inú rẹ̀ ọdún sí àwọn èrò bú bẹ́ẹ̀ bọ́bá ti kọ́ ọmọ sí tọ́kàn nínú àwọn ọ̀nkù rẹ̀ bá pè àbí àwọn ẹbí rẹ̀ oyè kò ní gbé kọ́ọ̀lù yóò nìkan náà fẹ́ pè òun sí báyìí ṣé èsì pé wọ́n fẹ́ lu àfọ̀ṣẹ fóun ṣé èsì pé wọ́n fẹ́ sọ̀rọ̀ ìpè fóun ṣé èsì pé wọ́n fẹ́ fi nǹkan banú sọ̀rọ̀ fáwọn ẹwà àwọn èrò burúkú pẹ́ bá tún pẹ̀lú mí nínú ẹbí tẹ́ ẹ pé tí ò dáhùn àyè dáhùn rẹ̀ ẹ má kà á sí láì fi nígbà tí fóònù rẹ̀ ring ọmọ ipò tó wà ọmọ bí ń bẹ ní tọ́lẹ̀tì ọmọ bóyá ń ronú lọ́wọ́ kó o gbé fóònù sí silent wọn mọ̀ bóyá ń tọ̀ wọn bóyá bíṣì lọ́wọ́ wọn ò gbé fóònù lásán lọ́ọ́ da ẹbí mi rú a ní kò ní gbé ìwọ náà pé ó rí pé kò ní gbé ọ̀yẹ́ nídìí bẹ́ẹ̀ ẹ máa fọmọ ìyá yín lẹ́skíùs ọmọ tí ń ṣe tí òjò gbé kọ́ọ̀lù nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn tá a máa rorò kúrò báyìí àwọn àlùfáà wọn ní ọwọ́ àná tí máa ń da ẹbí rú kéèyàn máa ṣe a'udhu ẹ mọ̀jà máa fi ti ṣètánì máa ń bá wa sọ̀rọ̀ lélẹ́rí dájọ́ ọlọ́run kọ́ mọ́sàtọ́ gbogbo aṣọ náà Ah, nínú ẹ̀ àwọn àlùfáà ní azahabu ilà arrafin ká máa lọ́dọ̀ àwọn tí wọ́n ń wọṣẹ́ àwọn baba awòràwọ̀ àwọn baba ọlọ́pẹ̀lẹ̀ àwọn baba oní owó ẹyọ àtàwọn àfa oníjàlábí oníyẹ̀pẹ̀ àwọn àfa oní ìsáábì àwọn àfa oní tẹ̀sùbà tí wọ́n máa wá sọ fún wa pé ẹ̀gbọ́n yín kádàrá yín nílò àyẹ̀mọ́yẹlé ni wọ́n ti bàjẹ́ wọ́n ní àbúrò yín gbogbo orí tó yẹ kó bọ́ sí lọ́wọ́ gbogbo ẹni ló ti fàmọ́ra kọ́dà nígbà míì wọ́n á sọ fún ọkọ pé bọ́ọ̀ bá ti délé lọ́ọ̀lẹ́ dọ̀bálẹ̀ fún ìyàwó rẹ̀ lọ́ọ̀lẹ́ dọ̀bálẹ̀ fún bọ́ọ̀ bá ti dọ̀bálẹ̀ fún báyìí ó sì máa ríṣẹ́ wọ́n wá dẹ ìlérú wọ́n dẹ bírú gbogbo àwọn tí wọ́n ń dẹ bírú báyìí tó bá dé pé ìlú ẹ̀sìn ni àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ tó mọ̀ kàkà lẹ̀ yìí àwọn àfáwọn ni wọ́n túbá tí wọ́n bá wá túbá tí wọ́n bá fún ọjọ́ mẹ́ta tí wọ́n túbá wọ́n wá yọ eré wọn kúrò lọ́rùn wọn nítorí pé wọ́n máa ń ba ayé jẹ́ wọ́n bẹ bí jẹ́ wọ́n dẹ bírú ni wọ́n ní wọ́n ní kí wọ́n dẹ bí bàn wọ́n ní wọ́n pa mí ẹnìkan kan ò sì rí tiẹ̀ rò àwọn tí wọ́n wo sẹ́ gbogbo ẹni bá lè wọṣẹ́ kèfèrí ni o ọlọ́mọṣà sọ ní kọ̀ọ̀kan wọn bẹ ẹ̀yin àfa àtẹ̀ǹsẹ̀ èrè túbá lọ́dọ̀ ọlọ́run kíkó tó dé kíkó tó dé àyèmọ́yé àwọn èèyàn ni wọ́n ń wá káàkiri láàrin ìlú tẹ́ ẹ̀ mọ́ bí wọ́n wà ẹ̀yin yìí náà ni ẹ̀ ń wá kí yín káàkiri nínú ilé kí ló dé tẹ̀ ń wá kí káàkiri nígbà ìmọ̀ tí ó ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ máa ń fúnra yín nídìí bẹ́ẹ̀ aburú ni o kọ́lọ́mọṣà tọwọ́ sọ́nà nínú àwọn káyé máa yíyajú lé káàkiri ní máa ń dẹbi irú ni kò sí ntọ́lọ̀ ń dá tí ì já àwọn ẹranko máa ń já àwọn ẹja máa ń já àwọn ẹyẹ máa ń já àwọn ọmọ èèyàn náà á máa ń já sẹ́rí bí ìjà bá dénú ẹbí ẹja kọ́kọ́ rò pé okùn tó so wá pọ̀ okùn tí ò lè já títí táyé ìparẹ́ ni ká wá máa ṣàmójúkò fúnra wa ká má pé kò ní tán à àǹtí mi láyéláyé àní parí ìjà yẹn kọ́dẹ̀ ẹlòmí àní ìyá ẹ̀ fóun ò ní bá parí ìjà ẹlòmí àní bàbá òun òun ní bá parí ìjà nídìí bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí àwọn àfáà kan wọ́n sọ fún wa pé àtàlà ya'rifu ba'dun abuna àbá wọ́n ní ìjìnàsẹ́bí ó burú jáì débi pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nínú ẹ̀gbọ́n àtàbúrò àtẹ̀bí wọ́n ti fọ́nká débi pé wọ́n sì ń bímọ àwọn ọmọ wọn wọ́n sì ń bẹ láyé wọn ọ̀dọ́ mọ ara wọn mọ̀ kọ́dà yìí tá a wí náà ń ṣẹlẹ̀ sálàáfà àwọn àfáà mi tí ò lágbọ́yé ẹbí ẹ̀ láǹtí rẹ̀ àwọn bọ́dà rẹ̀ níbo ni wọ́n wà látijọ́ kọ̀mọ́ bí wọ́n ń gbé bọ́ bá pàdé ọmọ ẹ̀gbọ́n ẹ̀ kọ̀mọ́ bọ́ bá pàdé ọmọ àbúrò rẹ̀ kọ̀mọ́ sí ẹ̀sìn náà là sẹ́sìn là yìí ṣé ìjọsìn náà lélẹ́yìn ẹja bẹ̀rù ọlọ́run Allah subhanahu wa ta'ala èyí tó wá parí ẹ̀ òun náà ni pé ká máa ṣàmójúkò fẹ́ bí ẹ tẹ́bí bá wùwà kan kó sọ fún un pé ah brọ́dà mi tẹ́ ṣe dùn mí o ẹ má máa mú wọn lọ́wọ́ má máa fi wọ́n sẹ́mi ipe kò ní í parí ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní wal ya'fu wal yasfahu ọlọ́run bá ní ah, ẹ sọ fáwọn ọmọ èèyàn kí wọ́n ṣàmójúkú o ẹni wọ́n pa ń tọ́wà lẹ́mìí wọn rẹ̀ ah, ẹbí lágbàá pọ̀ ala tuhibbuna an ọlọ́run ọba ni sẹ́yìn náà fẹ́ kọ́lọ́run ó forí jẹ̀yìn náà ni sẹ́yìn náà ṣẹ lọ́n ni sẹ́yìn fẹ́ kọ́lọ́run forí jẹ̀yìn ni forí jìn brọ́dà rẹ̀ forí jìn àǹtí rẹ̀ forí jìn bàbá rẹ̀ forí jìn ìyá rẹ̀ ìyá rẹ̀ ti kú nílé bàbá rẹ̀ látìgbà tẹ́ ti wà kékeré ló ti dà yín lẹ̀ síbẹ̀síbẹ̀ náà okùn pò bí ọ náà ń sìn bẹ́ẹ̀ okùn pò ló bí ọ òun ló dẹ̀jọ́ sí ẹ lérí òun ló gbin kó tó di pé ọ lábẹ́ okùn náà ò tí ì já Allahu akbar okùn ọ̀já sàmójúkò fún ya sàmójúkò fún bàbá sàmójúkò fáǹtì rẹ̀ sàmójúkò fún ọmọ ọ̀nkù rẹ̀ ọlọ́run ní tẹ́ ẹ̀ bá ń sàmójúkò èmi náà ó sì máa pẹ̀sẹ̀ tì í náà rẹ̀ wallahu gafuru rahim ọlọ́run bá ní èmi lọ́ba aláforíjì èmi lọ́ba tí kẹ́ni wallahu a'lam. jaza'u silati rahimi fi dunya wal akhirah ẹ̀san onímbẹ fẹ́ni tí máa ń dẹbi pọ̀ nígbà tí sọ̀yà ti ń bẹ fẹ́ni tó ń da ẹbí rú tí sì ń jẹ okùn ẹbí ẹni bá wá ń ṣe wàhálà lérí ẹbí tí ń làágùn tí ń sẹmọ ọmọ ọ̀dọ̀ fún gbogbo ẹbí tọ́jẹ́ pé òun náà ni wọ́n máa ṣe wàhálà lọ́tún lọ́sì gbogbo wàhálà ẹbí òun lóru lérí Allahu akbar onítọ̀hún yọ jẹ̀sán láyé ẹ̀san wà láyé ẹ̀san wà lọ́run. jazau silati rahmi fi dunya wal akhirah àkọ́kọ́ táwọn àlùfáà kọ́ ọlọ́wọ́n bá gbìyàn nínú wìláyà èyí ó di wàlíyà ọlọ́wọ́n bá ọlọ́wọ́n yọ ọ́nú síyàn èyí ó wà nínú àwọn ẹni ọlọ́run lérí ilẹ̀ nínú hadith al-Qudsi anabi sallallahu alayhi wa sallam fíìmà yẹrìwé àrùn bì àdìsí tó gbà wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá rẹ̀ àlá anabi ni ọlọ́wọ́n bá ní inna rahima shudna inna rahima shudna tún mina rahman okùn ẹbí ìtàkùn ni látọ̀dọ̀ ọlọ́wọ́n bá àlá ọlọ́run ló ta ọlọ́wọ́n bá lọ lọ mọ́ra wọn abáríntàkùn àrèpé yín máa ń lọ mọ́ra wọn ni ẹbí ọlọ́wọ́n bá ní shudna ìtàkùnú èmi ọlọ́wọ́n ọba ni ni mo lọ́ papọ̀ fàkọ́lọ́lá nígbà ọlọ́run bá lọ papọ̀ tán tó ti kádàdà gbogbo àwọn àtàjọ jẹ́bí ọlọ́run bá wá sọ fún ẹbí pé máa ń wàṣọ lákì wàṣọ tó ẹni bá dà ọ papọ̀ tó tún lọ papọ̀ tí ọ̀yà lọ́tọ̀ọ̀tọ̀ èmi náà ó sì súnmọ́ ntọ̀ wọn tọ̀ wọn náà súnmọ́ mi wà máa ń kọta ákì kọta àtò ẹni bá gé nǹkan kan nínú okùn ẹbí bó ṣe òkú kéré tó ọlọ́run bá ó sì gé ìkẹ́ rẹ̀ kúrò lára ẹ̀ ọlọ́run sàṣọ́ ní kọkàn wá ń àǹfààní àkọ́kọ́ ni pé ń wọn súnmọ́ lọ ẹlẹ́ẹ̀kejì kẹsàràtù rìsíkì wà tó lè làwọn ọlọ́run ọba ó ṣe ní àrísìkí fún ọlọ́run ọba ó fún ní owó ọlọ́run ọba ó lànà fún ọlọ́run ọba ó tún wá fún lẹ́mìí gúngùn ó di mẹ́ta àdéhùsì kan ló gbé méjèèjì wá odisala muhammad sallallahu alaihi wasallam anabi ni mani ahabba an yubsata lahu fi rizqi gbogbo ènìyàn tó bá fẹ́ kọ́ lọ́wọ́ sínú arísìkí fún kóun ó ní owó kóun má máa yẹ mọ́ wa yunsa fi athari ay fi ajali tí ń sìn fẹ́ kọ́lọ́wọ́n bá kó fi ẹ̀mí gúngún tàwọn lọ́rẹ falẹ̀ yẹ́sùn lè rahma ànábì ní ntí ọmọ ṣe náà ni pé kọ́ máa sokùn ẹbí pọ̀ wọ́n sá máa lọ mítìnì ẹbí wọ́n sá máa béèrè àwọn ẹbí wọ́n sá máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí ọ nínú àwọn ẹbí ẹni tí wọ́n fẹ́ rí ọ ní ẹbí máa ṣe dáadáa sí ṣe dáadáa sọ́mọ rẹ̀ fẹ́ràn rẹ̀ bí ṣe ń kórìíra rẹ̀ tó bẹ́ẹ̀ ni kí wọ́n ṣe fẹ́ràn rẹ̀ tó inú àwọn àǹfààní àti ẹ̀san tí ń bẹ fẹ́ni tí ń dẹbí pọ̀ sábàbòdò kólì jẹ́nà yóò ṣokùnfà tọ́lọ́run fi yọkùn náà kú lọ́rùn rẹ̀ iná lọ yẹ kó wọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ọba wà wọlá pé lẹ́yìn ìgbà tó ti nígbàgbọ́ tí sì ń kírun ni o ọlọ́run ọba yọ wà wọlá pé ń dẹbi pọ̀ ọlọ́run wà yọ okùn náà kú lọ́rùn rẹ̀ arákùnrin kan lè bá nabi sallallahu alayhi wa sallam nígbà tó dọ́dọ̀ anabi já arọ́jùlẹ̀ ila rasul nígbà tó dọ́dọ̀ anabi qal ìwọ̀n sọ fún anabi pé akhbirni bi amalin yudkhilini aljanna ilé anabi ó sì ṣàlàyé fún mi àwọn sẹ́wọ̀n mo máa ṣe tí fi wal janna wa qal anabi wa sọ pé ta'budullaha wala tushriku bihi shay'an wọ́n sá máa sin ọlọ́run bá nìkan mọ́tún mí nǹkan kan míì mọ́tún ní nǹkan kan míì mọ́tún gbára lé nǹkan kan míì mọ́tún pé nǹkan kan míì mọ́fi nǹkan míì sọ́ra mọ́fi nǹkan míì wówó mọ́ gbà pé nǹkan kan lè ṣe ń tọ́lọ̀ ń ṣe mọ́ wòrò ogún fọlọ̀ bọ́ọ̀ bá ti ń ṣe yìí ni ọwọ́ àdìjánná lẹ́yìn ìgbà náà wà tó kí mo sọ̀dà wọ́n sá máa kírun mọ́jì nǹkan kan di ọlọ́wọ́ ọ̀run kọ́dà mítìnì ẹbí ta wí bá tó kòrún bá tó àápá mítìnì tì ní àwa lọ lè kírun a tún wá padà síbi meeting ọmọ wa kírun tó o bá ti ń kírun yẹn wàtú di zaka nínú owó tọ́lọ̀ ń fún máa yọ zaka ọ wà lè janna wọ́n tẹ̀ sọ ìlú rahim nígbà tá anabi ọparí hadithi anabi ni ọmọ wa so okùn ẹbí pọ̀ a jẹ́ pé bí ìníta òhídì àkídà bó ṣe léwu ìníta òhídì àti àkídà bó ṣe jẹ́ pé ó lè sọ̀yàn di ọmọ àlìjánà bẹ́ẹ̀ náà ni ìrun kíkí máa ń sọ̀yàn di ọmọ àlìjánà bẹ́ẹ̀ náà ni sàká yíyọ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ sokùn ebi pọ̀ ọlọ́nkọ́ mọ́sá fi wá sínú àwọn tó wà jẹ́nà falamma adibara rajul nígbà tí arákùnrin yìí tó wá pẹ́yìn dàtí ń lọ qala nàbí sallallahu alayhi wa sallam anabi wa sọ fún àwọn sàhábà pé in tamassaka bihi dakhala al-janna ìtọ́lọ́wọ́n bá ṣeun tọ́lọ́wọ́n bá lè ṣe rọrùn fún tí ń bá ń rí ṣe yóò àfa ìjà yìí tó látijọ́ yìí ìmáàmù ẹ parí ẹ bàbá olówó ẹ parí ẹ kò ní tán kò ní tán kò ní tán ó sì jẹ́ pé torí àlìjẹ́ndà nìkan balẹ̀ yẹn bá ń wá ó ti tó. ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn àǹfààní àti ẹ̀sán tí ń bẹ fẹ́ni tí ń bá ń dokun ẹbí pọ̀ àwọn àlùfáà wọn ní rísíkù dhurriyyati saliha ọlọ́wọ́n bó bùn láwọn ọmọ dáadáa yóò wo àwọn ọmọ rẹ̀ báyìí àwọn ọmọ yìí nítorí pé ń ṣe wàhálà fẹ́ bí ń ṣe wàhálà fọmọ ẹni máa ń ṣe báyìí ẹ̀san tọ́lọ́wọ́n fi sá ni pé ọlọ́wọ́n yọ àwọn ọmọ dáadáa nú àwọn ọmọ rẹ̀ ọlọ́wọ́n bó ṣe àwọn ọmọ rẹ̀ láwọn ọmọ dáadáa ọlọ́mọṣà sí rọrùn fún wa ẹlẹ́ẹ̀kẹfà yusa'idunahu wa rubbama awlada àwọn àlùfáà wọn ní téèyàn bá ń sokùn ẹbí pọ̀ níjọ wàhálà bá báyàn wọn ní gbogbo ẹbí ló pè mẹ́ téèyàn bá ń sokùn ẹbí pọ̀ níjọ tí oore bá dọ́dọ̀ gbogbo ẹbí náà wà bẹ́ẹ̀ níjọ́ tí níjọ́ tí wọ́n níjọ́ tí wọ́n bá rí yàn gbogbo ẹbí náà máa wáyà káàkiri níjọ́ tí ìbátan wa kú gbogbo ẹbí náà pè pé ìbánisọ̀rọ̀ gbogbo ẹbí náà dìde nítorí pé àjẹsà min jinsil amal gbogbo ẹ̀san ṣẹ́ lérí iṣẹ́ tẹ̀yìn bá ṣe náà ni gbogbo tó ń ṣe pátá lọ́lọ́run padà wá ni wọ́n ṣe fún wọn náà láyé rẹ àtìgbà tó bá kò láyé wọ́n ní inú àwọn dáadáa tí máa ń bẹ́ni tí máa ń dokùn ẹbí pọ̀ ni ẹlòmíín bẹ́ẹ̀ bí jẹ́ débi pé bọ́ bá rẹ̀ kọ́ dẹ̀ bí kàn ní dọ́dọ̀ rẹ̀ bọ́ bọ́ bá kú wọn ò ní lọ lè kírun ṣe la dépò tí wọ́n sin látara wàhálà àtàbúrú tọ́ dálẹ̀ nínú ẹbí bọ́ bá kú nínú ẹbí gan wọn pè ọlọ́run ṣeun wàhálà dópin ṣe wọn ọ̀nkùn ti kú wọn làlá jí kú láàárọ̀ yìí ah àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́ ẹbí wa yóò wá bẹ̀rẹ̀ sí máa tòrò báyìí ọlọ́mọ sèmi àti ẹ mọ́ fi wá sínú òpó bẹ́ẹ̀ kọ́lọ́mọ fèmi àti ẹ sínú òpó bẹ́ẹ̀ àwọn àlùfáà ni nínú àwọn àǹfààní tí ń bẹ fẹ́ni tí máa ń dẹbí pọ̀ dáfún ọ̀mí tẹ̀sí so òun ni pé kò ní kúkú gbóná kò ní kúkú burúkú kò ní kú síbi wọn ò ti ní rí i òǹtọ̀hún ilé ò ní wó pa òǹtọ̀hún kò ní accident pẹ̀lú mọ́tò onítọ̀hún wọn ò ní fi pólí báàgì lọ́lẹ̀ kó ẹran ara rẹ̀ lójú títì onítọ̀hún kò ní jóná mọ́lẹ̀ ẹni tí ń bá ń dẹbi pọ̀ àwọn àlùfáà wọ́n nínú àwọn àǹfààní tí ọlọ́run ṣe fún ni pé yóò kú síbi aṣọ rẹ̀ wà yóò kú síbi àwọn ọmọ rẹ̀ wà yóò kú síbi àwọn ẹbí ẹ̀ wà yóò kú kúre kò ní kúkú gbóná àwọn àlùfáà wọ́n ní dáfọ̀ mi tàti sóò nínú àwọn àǹfààní tọ́lọ́run ṣe fún tọ̀hún nìyẹn ẹlẹ́ẹ̀kẹjọ sulatu rahimi sábàbùn libiril awuladi wazuriya wọn lọ́lọ́wọ́n ọba yóò sọ àwọn ọmọ yẹn yóò sọ wọn dọ́mọ dáadáa àwọn ọmọ yìí wọ́n mọ̀ wo bàbá wọn bí bàbá wọn sì ń ṣe fẹ́ bí wọn níjọ́ àwọn náà bá dàgbà ní ti bàbá wọn máa ń ṣe làwọn náà máa ṣe àwọn ọmọ dáadáa wọ́n máa wá rọ púrọ́pù àwọn bàbá dáadáa ṣé ẹlẹ́ni tí ń bẹ jẹ́ tí ń pé kẹ́bí ọmọ wàá òun òun ọ̀fẹ́ rẹ́ bí àwọn ẹbí wàhálà wọn ti pọ̀ sóhun nìkan ni gbogbo ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ ń kẹ́kọ̀ọ́ lára ẹni ìjọba kú bí ṣe ń ṣe náà àwọn ọmọ rẹ̀ tó máa ṣe bẹ́ẹ̀ bí bàbá àwọn èyí ṣe wẹ́bí wọn àwọn náà ní ṣe kíni àwọn náà ní wẹ́bí nínú àwọn àkíyèsí táwọn àkíyèsí òun náà ni pé kálukú ọ̀pọ̀lọpọ̀ wa nínú àwọn àkíyèsí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí ìyàwó rẹ̀ òní máa ń jákòbá fún a ní ẹbí lọ gbà láàyè báyìí àwọn ẹbí ọ̀dà àwọn ẹbí ọ̀dà ìyàwó ni ó jẹ́ àkóbá fún ọkọ yìí tí ò fi ní lẹ́tọ̀ọ́ sáwọn orí tá a kà yìí nígbà míì sì ni ọkọ ní máa ń jẹ́ olùdènà tí ò ní jẹ́ kí ìyàwó rẹ̀ ọdẹ bí pọ̀ ànírọ́ o sọ fún gbogbo àwọn ẹbí yín o nígbà mo ti fẹ́ yín o èmi ìgbàlejò èmi ìgbàlejò èmi ìgbàlejò ẹlòmíì àwọn bàbá rẹ̀ àtìyá rẹ̀ ni wọ́n jẹ́ wàhálà fún tí wọ́n máa sọ fún pé ee mọ dára dẹ́bí o mọ dára dẹ́bí o mọ dára dẹ́bí o ọlọ́run ọba òyìnbó láti lè sọ́ra wa tẹ́lẹ̀ ẹbọ lọ́wọ́ bá ní lọ́ba tí yìí máa ń sọ̀yàn ọlọ́mọ sàṣọ ẹni kọ̀ọ̀kan wa gbogbo tá a sọ̀kalẹ̀ yìí àwa tá a máa ń ṣe é àfa lajẹ́ ni olùpèpè lajẹ́ ni ìmáàmù lajẹ́ ni bàbá olówó lajẹ́ ni chiefu lajẹ́ ni kọmísánná lajẹ́ ni ẹ sínétọ̀ ni chairmanu ni gọ́fúnà ni pírẹsidẹ́ǹtì ni gbogbo gbogbo wa tá a bá ti jẹ́ èèyàn tá a bára wa ní èèyàn tá a sì lẹ́bí kádàkùn tó tọ́ lọ́wọ́n ọba àwa tá a bá máa ń jẹ́ okùn ẹbí ká lè túbá kú ń bẹ́ o gbogbo táǹkà yẹ́ rí pé bá a ṣe mú ayé ọlọ́run wá là ń mú àdìsá nẹ́bí Muhammad wá ntọ́lọ́mọ bá ní yọ́ ṣẹlẹ̀ sẹ́ni tí ń dokùn ẹbí pọ̀ ṣẹlẹ̀ o ntọ́lọ́mọ bá ní o ẹ̀yin náà wérí ilẹ̀ gbogbo ẹbí bó ṣe rí gbogbo kálukú kọ́dà ìrandíran wọn tún máa rán gbogbo táwọn ẹbí dálẹ̀ ti ṣe lọ nínú àwọn ìwà abú àti ìmọ̀ jákun ẹbí káwa pé ẹbí mi fẹ́ pa mí nì ẹ wọn wọn fi nǹkan sóúnjẹ fún mi nì ẹ ẹnìkan láìpẹ́ yìí ó ní òun ti sá kúrò nílé o kódà òun ọ̀pẹ́ ń lé ó ní à bẹ́ẹ̀ bá ń pẹ́ ń lé wọ́n pààyàn ẹ̀mí yẹn ò ní gùn ẹ torí tọ́ ọlọ́wọ́n ọba ṣé ìròrí mùsùlùmí leléyìí eléyìí ọ̀dà kágbára lé ọlọ́wọ́n ọba ọba tó dá wa òun náà ló lè pa wa ànábì ti sọ síwájú ipe tá a bá ti nígbàgbọ́ sọ́lọ́n tá a sì ń ṣe dáadáa aburú ò ní ṣẹlẹ̀ sí wa ẹni bá wa ń ṣe gbogbo aburú tá a wí tó ti jákun ẹbí ẹ̀yin tẹ́ ti jàjà tẹ́lẹ̀ ní parí ẹ̀ àti gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ti dá wàhálà lẹ́nu ẹbí ẹ ti kọ ojú ẹ̀gbọ́n àtàbúrò síra wọn ẹ ti lẹ́ẹ̀ ní kíra yín mọ́ ẹ ti wá pinnu bẹ̀rẹ̀ bá túbá láti àsìkò yìí lọ ọlọ́run ọba ọba aláforíjì ni o ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an al-Karim ọlọ́run ọba ni wa man ya'mal su'a gbogbo ènìyàn tí bá ń ṣiṣẹ́ búbọ̀ tẹ́lẹ̀ tó ti dànkan rúnu ẹbí aw yazlim nafsa tó ti ṣàbòsí fún rẹ̀ thumma yastaghfirillah tọ́wọ́ wọ́lọ́run ọba aláforíjì ipe nígbà mo ti gbọ́ wá sí yìí ń àǹtí mi nígbà mo ti gbọ́ wá sí yìí ń pè ọ̀nkù mi nígbà mo ti gbọ́ wá sí yìí èmi àtọmọ àǹtí mi á parí gbogbo ohun tí mẹ láàrin wa èmi àti bàbá mi ìyá mi kọ́dà ẹlòmíì a ní ìyá àwọn oníṣẹ́wọ̀n ní oníjọ́ wọn lọ́dọ̀ rẹ̀ mọ́ ìyá rẹ̀ tó bí ọ gbogbo ẹni tí wọ́n ń ṣe gbogbo àwọn iṣẹ́ ẹbú báyìí tó bá ti fi ilẹ̀ pé wọn ò ṣe má tó máa yẹ sítẹ́kì fèrè láà tọwọ́ ọlọ́wọ́n ọba aláforíjì yẹ jíjẹ lọ́ọ́ àfọ̀fúrọ̀ rọ̀hìmà ọlọ́wọ́n ọba ni yóò bọ̀ òun náà lẹ́ni tí yóò ṣàforíjì fún un ọlọ́run ọba pa gbogbo tẹ̀yìn tó ti ṣe ọlọ́run ọpa rẹ fún ọ gbogbo yìí tó ti dàrú bọ́ ọba ti dàrú mọ́ ọlọ́run ọba òfèrè jì ọ gbogbo yìí tó ti bàjẹ́ bọ́ ọba ti bàjẹ́ mọ́ ọlọ́run ọba òfèrè jì ọ gbogbo àwọn ẹbí tó ti sáhun sí tó ní wọn lówó nínú owó rẹ tó ràn wọ́n lọ́wọ́ bọ́ ọba ti túbá ọlọ́run ṣàforíjì gbogbo ẹ̀ fún rahima yóò tún wá kí ọ yọ ṣàánú rẹ láyé àti lọ́run à ń bẹ lọ́run ọba Allah wa ta'ala kọlọmọ sàfihàn sínú àwọn tí wọn máa dẹbí pọ̀ kọlọmọ fìhàn sínú àwọn tí wọn máa tú ẹbí ká kọlọmọ fìhàn sínú àwọn tí wọn máa jákun ẹbí okùn ẹbí okùn ẹbí ọlágbà wájú Ọlọ́run ìjọsìn ni o bẹyẹn bá ń ṣe ń súnmọ́ Ọlọ́run ọba ni bẹyẹn bá ń jákùn ń sẹ Ọlọ́run ọba ni àlìjáná ń bẹ fẹni tí bá ń so ẹbí pọ̀ iná Ọlọ́run bá ń bẹ fẹni tí bá ń já okùn ẹbí Allah subhanahu wa ta'ala kọlọmọsà já sí rire Allahumma hablana min azwajina. وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك